fawqahum muhassirun ntọ́ bá ti kọjá tiwọn ìkọjá àlà ni wa ma dunahum muqassirun ntí ọba tó bí wọ́n ṣe gbé kalẹ̀ ó kù káàtó lórúkọ rẹ̀ kò sókọ mi ń jẹ́ tó ń túmọ̀ sí pé kí ni èèyàn gbọ́dọ̀ kọjá àlà èèyàn gbọ́dọ̀ ṣàìtó àmọ́ màá ṣe ọ̀ gbogbo wọ́n ní gbogbo òru yálà nù Ramadan tàbí outside Ramadan òjíṣẹ́ náà sọ̀rọ̀ mẹ́yì kí lọ ìtọ́gọ̀rọ̀ wọn náà máa ṣe o lè kí n tó kéré síbẹ̀ ti rí ọgọ́rùn raka bóòlù ṣe raka àwọn kan lẹ́gbẹ̀rún tún ń bẹ ẹgbẹ̀rún raka lóru kan subhanallah bóun lọ ṣe fẹ́ kí. ìgbìyànjú lórí àdádálẹ̀ imam lẹ́yìn àjìnà sọlọ́hún ìṣèwọ̀ntúnwọ̀nsì lórí súnà imam yàn súnmọ́lọ́hún ló fi sọ yìí pé lọ́kọ̀dé kọ́sọ́rọ́ anhu qawmun fajafu àwọn kan ṣàìtó wọn ò tẹ̀lé ojú ọ̀nà wọn tó wọ́n hùwà aláìlẹ́kọ̀ọ́ ẹni tó bá ti kẹ̀rẹ̀ sí súnà tí ò ṣe súnà bó ṣe yẹ kó ṣe àìlẹ́kọ̀ọ́ nù kò civilize kò gbọ́n kò àgọ̀ ni. watajawaza hum akharun faghallaw àwọn kan wá kọjá àlà wọ́n ní à tí wọ́n nù kí làwọn wá ṣe àwọn wọ̀nyí tún kọjá àlà wọn ò ní lẹ́sàn lérí ẹ̀. mathalan kí ákíyèsí obìnrin nínú Ramadan. fún ọkùnrin tó lè kóra ró kọ̀ọ̀kan ọjọ́ orí o a rí bàbá seventy five ìyàwó rẹ̀ ojú bíi thirty five years of age yẹn lọ gbogbo ògbà lọmọbìnrin yẹn máa ń complain pé wàhálà bàbá ìpọ̀jù ó ti fẹ́ sọ́dọ̀ oúnjẹ seventy five adẹ̀rọ̀ ọmọ twenty five ó pé ah ẹ̀kan lóṣù kan ó ti tó fóun àríbẹ̀ tiẹ̀ tún ó tún fẹ́ di bí kíni àbùkù tí bàbá ẹ̀ tún fẹ́ di kíni ó fẹ́ peléke fẹ́ dàṣejù náà. ọlọ́jíṣẹ́ lọ́sà àṣálà máa ń kí nínú àwọn ìyàwó rẹ̀ nínú Ramadan sàbẹ̀yàn bá gbọ́ lónìí ah, òjíṣẹ́ nù àwa ń kọ́ ẹ fi tiẹ̀ lẹ̀. tàbí yẹn tún lọ béèrè lẹ́kìtì obìnrin yẹn tún lọ béèrè lẹ́kìtì pé ntọ́kọ̀ mi mà sọ ni ó ní kí ló jíṣẹ́ náà sàn sílám sọ ó ní èmi ni mo mọ lọ́n jù yín lọ mo dẹ̀ páyà rẹ̀ jù yín lọ èmi máa ń kí ìsìyàwó mi nínú nínú àwẹ̀ sallallahu alayhi wa sallam tó ń túmọ̀ sí pé kí ni kíkí sí ìyàwó ó wà pàmísíbù nínú àwẹ̀ kì í ṣe gangan ló bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹni tí ò ní kóraró tí ó fi talùyàwó rẹ̀ ní tí ó kó ṣe tí ó fi ṣe ọpọlọ rẹ̀ ó ti ṣe kí ni yóò ti kú ò níbi wípé òun gba àwẹ̀ kọ̀ọ̀kan ọjọ́ orí kọ̀ọ̀kan ọjọ́ orí a alẹ́ rí bàbá seventy eighty gan tó jẹ́ pé subhanallah a ọmọ twenty five thirty tọ́jẹ́ yìí pé ó dìgbà wọn bá kí àgbo fún kó tó lè kọ́rọ̀ rẹ̀ tó yẹn jí kó tó lè gbéṣẹ́. ìkọjá àlà ni wípé bójìṣẹ́ náà sàlám ṣe gbé kalẹ̀ ká wá sọ wípé rárá èyàn ó ti kéré jù tàbí káwa fẹ́ kọjá ju bó ṣe yẹ lọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ sọ́dọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam tí wọ́n bá ń lé tí wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn ìyàwó pé bó o ní ṣe máa ṣe sìn wọ́n àwọn ìyàwó ṣàlàyé wọ́n wá ń wò wípé ah eléyìí n táwọn gbé sọ́kàn ó yẹ kó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam jù bá ń lọ ọ̀kan ni wọ́n ní tọ̀ òun tòun o gbogbo òru ló wọ́n máa fi kírun èkejì ní gbogbo ọ̀sán ló wọ́n máa fi gbààwẹ̀ ẹ̀kẹta ní òun ò tiẹ̀ ní gbéyàwó ń tòun kí ló yí sínú sàn sílám sọ ó ní kí ni mo gbọ́ tẹ̀ ń sàn tí wọn ti fẹ́ ṣe kí ni o ti kọjá ní tó yí sínú sàn sílám gbé wa gulóhùn ìkọjá àlà oníṣẹ́ rẹ̀ ni mo máa ń kírun lóru mo dẹ̀ máa ń sùn mo máa ń gbàwẹ̀ ńláre ńláre mo dẹ̀ máa ń túnu mọ̀ ọ́n máa ń fẹ́yàwó ẹnikẹ́ni tó bá ti yapa sójú ọ̀nà tèmi yò kò sí lára mi kì í ṣẹni tó tẹ̀lé ju ọ̀nà mi ó fà lálẹ́ ààlà ó àìṣètò aburú ni ìkọjá ààlà aburú ni méjèèjì a gbọ́dọ̀ ṣọ́ra fún wa innahum fima bayna dhalika la ala hudan mustaqim ìwà ní dájúdájú o àwọn sàbí òjíṣẹ́ náà àárín méjì yẹn ni wọ́n wà wọn ò ṣàìṣe tó wọn ò dẹ̀ kọjá àlà torí bẹ́ẹ̀ wọ́n wà lójú ọ̀nà tọ́tọ́ téèyàn ò fi rálẹ̀ jẹun náà wọ̀ kọ́lọ́ wọn fi ṣe ìrọ̀rùn fún wa. kọ́lá imáàmù Awzaa'i ọ̀kan nínú àwọn àìmà àìmà tó salaf salih rahimahumullah rahmatan wasi'a imáàmù Awzaa'i ó wá pe àkíyèsí wa sí pé alayka bi athari man salafa ọdọwọ́ rẹ̀ o ìṣesí àwọn ẹni ire tí wọ́n kọjá lọ yìí ni kó o máa ṣe wa in rafadaka nas tí gbogbo ayé bá pa ọ́ tì tí wọ́n ní wọ́n yìn ọ́ nù wọ́n ò ta sí ọ torí wípé òun tẹ̀ sójú ọ̀nà wọn wa iyaka wa ara rojal yẹra fún à ń kí ọ̀n lọ o yẹra fún wọ́n ní wọ́n pé position àwọn èèyàn tó yapa sí tàwọn ẹni rẹ tó ti kọjá lọ wa in zakhrafu halaka bil qawl wọn bá a máa fọ̀rọ̀ pọn kí wọ́n máa gẹ̀ kí wọ́n máa pọnlé èyàn kì í ṣò kí ni wọ́n dúró lé lórí ní kílẹ̀ rèé. فإن الأمر amra وأنت على طريق مستقيم. tariki mustaqim ìmọ̀ tẹ̀lé ojú ọ̀nà dáadáa àwọn ẹni rí tọkọjá lọ yìí oní ọ̀jẹ̀ kọ́rọ̀ rẹ̀ ọ̀yanjú kó clear tí ò ní lábàwọ́n tí ó dẹ̀ jẹ́ kó wà lójú ọ̀nà tí ó tọ́ sọ́nà wọ àlìjáná kọ́lá mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa. قال أيوب السقطياني رحمه الله رحمة واسعة وكان إنه أيوب السقطيان رحمه الله رحمة واسعة صباي ويكي ما ازداد صاحب بدعة اجتهادا إلا ازداد من الله بعدا ẹni bídíà bí n bá ń ṣe ń ṣègbìyànjú lójú ọ̀nà bídíà rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì máa jìnnà sọ́lọ́run ọba sí. Si. èyàn fi bídíà sọ wípé a ńgbà tí mo ṣe mo wá rí ọba kí ló jíṣẹ́ náà sọ́lá sọ́lá sọ àyíká kùránì ní sùjádà ọláyà àti kíni àti ká máa gbé ọlọ́hùn ọba ká máa gbé gani ọ̀wá ni à ọ ní nánkálí kan tó o bá ti káyà méjìlá nínú. No sùjádà rẹ gbogbo ntọ́n bá ń fẹ́ lọ́ọ́ máa rí o lè rí lóòótọ́ tá a rán oníṣẹ́ pé kọ́ máa rí nǹkan tó fẹ́. ọ̀fẹ́ máa wo gáì ọ̀fẹ́ máa wá gáì bùkà ọ̀fẹ́ máa wo ṣẹ́. gbogbo nǹkan tí ó jẹ́ ọ̀nà tí ì ṣe pé tí òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsílà ń fi lọ́lẹ̀ tọ́n bá ti ń tara bọ̀ ntí ó kó rí lóòótọ́ ó rí i ntí ọwọ́ a máa fà ọ́ mọ́ nu àṣetáni ó fi máa fà ọ́ mára ó fi máa fà ọ́ mára tó fi di pé òpin ọ̀rọ̀ rẹ ẹni tiẹ̀ lọ́ọ̀jẹ́ ibi tó bá wọ̀ nìwọ náà bá wọ̀ ṣùgbọ́n tó o bá dúró lórí súnà níwọ̀n bá rẹ̀ tó o dúró ń bẹ̀ tó ń páyà wípé kọ́ ọmọ ṣìnà alhamdulillah èyí lọ́rọ̀ kó o kú sórí báwọn ó bu iyì kún ọ níwájú ọlọ́run ọba yìí pé kó gbélé ẹ̀rọ nǹkan lọ ló fi jẹ́ pé gbogbo ìgbà àwọn ẹni rè wọ́n ń ṣe ìkìlọ̀ fún gbogbo ẹ̀dá olùgbàgbọ́ òdodo wípé kí wọ́n dúró lórí ojú ọ̀nà sunna kọ́lẹ̀ Hassan bin Atiyya rahimahullah rahmatawasi'a mabtada qawmun bid'atan fi dinihim táwọn èèyàn bá ti rọ nǹkan kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n gbé kalẹ̀ ìlà gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe léyìí wọn ò ní í ṣe léyìí o ìlà nuzẹ aminu sunnatihim mithluha àyàfi ohun tí wọ́n tí wọ́n tẹ̀bàtì nínú bídí àwọn yọ yọ kúrò nínú sunna wọn nínú sunna bó ṣe ká sí nínú ọ̀rọ̀ wọn. ó ń lọ wo iṣẹ́ tó bá fi di wípé ó fẹ́ ṣe nǹkan kí ló pàtì ó ti pa súnà istikhara ó ti pàtì. súnà istikhara ìtọ̀nà ìmànà ìlékún gbàgbọ́ ni ó ọ but iṣẹ́ wíwò yóò mọ jìnnà sójú ọ̀nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni yóò dàgbèsè ayé rẹ rú ètò ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ èyí tó burú jù báwọn lọ ni ó ṣẹlẹ̀ sí ọ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá lọ ọ̀dọ̀ yẹ̀mí wò tó bá wá gbantí yẹ̀mí wò sọ tó gbàgbọ́ ó ti ṣe kẹfẹ́rí sí ní tọ́lọ́wọ́n bá fi rán òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kọ́dà Muhammad bin Sirin Muhammad bin Sirin rahimahullah rahmatan wasi'a ọ̀kan náà wà tabi'in ọ̀sọ́ màdàmà alal athar fọwọ́ ala tariq ẹnikẹ́ni tó bá yẹ pé gbogbo ohun tó bá fẹ́ ṣe ọ máa ń ṣe ni pẹ̀lẹ́rì òjíṣẹ́ báyìí ló ṣe wá báwọn sàbí ṣe lò sọ ni àwọn ẹni retí wọn kọjá láwọn tàbí ní ìbọn ṣe mú lónìí tó bá ti jẹ́ pé bó ń ṣe ń sẹ̀sìn rẹ̀ nù fọwọ́ ala tariq ó ti wà lójú ọ̀nà kọ́ bìkítà lórí táwọn èèyàn bá ń sọ. qala Sufyan ath-Thawri rahimahullah rahmatan wasi'a. Sufyan ath-Thawri rahimahullah rahmatawasa sọ báyìí pé albid'a àdádálẹ̀ ahabbu ila iblisi minal ma'siya ó wu iblis ó wù ju wípé kéèyàn ṣe lọ́n lọ kí almasiya yutaba minha ẹ̀ṣẹ̀ èèyàn mọ̀ pé ni yọ́dẹ̀ máa jẹ̀rán àti túbá pé ah èmi náà mọ̀ pé tí mò ń ṣe ẹ̀ṣẹ̀ ni ń túbá kú nínú rẹ̀ wọ̀lùbídà láì tó ṣùgbọ́n ní bídà kò ṣe túbà ara ni ìwọ ló gbọ́ yé kẹ́sì ó tún fi lé kódà yóò máa sọ ọ́ lẹ̀ gan wípé ah àwọn kan ti wọ̀lú nísìnyí o wọ́n ní súnà súnà súnà súnà wọ́n ní àwọn alùsúnà ẹ̀ má tẹ̀lé wọn o subhanallah má tẹ̀lé alùsúnà àwọn oníkọ́ tẹ̀lé wọn alùbídà wọn lè ń sọ lórí mímbẹ̀rì nínú ẹ̀mọ́tẹ̀lẹ̀ alùsùnà wọn ní sọ pé alùbídà but kí ni kí ló ń túmọ̀ sí tẹ̀lé alùbídà tẹ̀lé nífẹ̀ẹ́ nu tó ń túmọ̀ sí pé kí ni mọ́tẹ̀lé tó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làmù torí lẹ́yìn ó jẹ́ osúmọ́ lọ́wọ́n ọba o tẹ̀lé ojú ọ̀nà tó yapa sí tiẹ̀ ni o kó o lè bàa jẹ́ ọmọ lẹ́yìn àṣetán hàdà wọlé sálẹ̀ ha ìtumọ̀ tí a ń sọ nu bọ́tú wọn ọ̀mà torí kò yé wọn wọn ò ronú sí tí wọ́n ń sọ orí burúkú dẹ̀ ni lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé inna shaytan qad ya'isa an yu'bad bil ardikum àṣetánì ti já kan mọ̀nà wípé òun ọ̀rẹ́ ni tí ó sìn ní gbogbo ilẹ̀ yín gbogbo ibi tẹ́yìn mùsùlùmí bá wà wàlákìn bima tahakarunahu min amalikum ṣùgbọ́n àwọn kankan kọ̀ọ̀kan tẹ́ ẹ fojú di nínú iṣẹ́ yín ibẹ̀ ni àṣetáni ó dùn sí fahadharu nítorí náà ẹ ṣọ́ra inni taraktum taraktu fikum ma in tamassaktum bi bihima lan mo fi nǹkan méjì ilẹ̀ fún yín tẹ́ bá ti dì mọ́ ẹ̀ ní ṣìnà kitabullah wa كتاب الله wa sunnati tíra ọlọ́run ọba àti متافي تو تافي a تافي tu tá a fi gbọ́ yé tá a fi mú lò àwọn méjèèjì ò lè yapa síra wọn súnà ọmọ tó Qur'an. ọbẹ̀ ni díẹ̀ díẹ̀ aha now. قال عبد الله بن مبارك رحمه الله رحمة واسعة وكان هنا ما كيو إمام إمام مالك رحمه الله رحمة واسعة وصبايك ليكن الذي تعتمد عليه العصر gbogbogbà jẹ́ kó jẹ́ ń tó dìmú tọ́jẹ́ pé ó jẹ́ lórí iṣẹ́ rẹ̀ jẹ́ ń tó fẹ̀yìn tó fi tì sí ní ẹ̀rí tó wá ládọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àlàyé àwọn sàábé àtàwọn tí wọ́n tẹ̀lé wọn. wakhudh min rahi ma yufassir laka al-hadith tó bá gba ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ àwọn ẹni rí tó kọjá lọ tó ń tú hadith oníkọ̀tẹ̀lé. mathalan òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam ọwọ́tẹ́ ìgbà tó wọ́tẹ́ ó wá rí ọ̀kan nínú àwọn àwọn sàbẹ ọba bàtà tí wọ́n ń pè ní sẹbíyà ó ní yà sọ́ọ̀hìbà sẹbíyàtẹ̀ bàbá oníbàtà sọ̀bíyà méjì ara wúlù ní ẹ ti máa ń ṣe wẹ́hàk gbólóhùn ni gbólóhùn kórìíra nǹkan burúkú wo ló ṣe alqi sabiyatayk pop sabiyẹ bàtà méjèèjì tó bàtà rẹ méjèèjì tó bọ̀ yẹn ó bá bọ̀ tí imaamu ahmed bin anbal rahimahullah rahmatulahi wa sa imaamu sunna tí ó bá wọ tẹ kì í bọ́ bàtà wọ tọrọ òjíṣẹ́ sallallahu alaihi N'i ní ọgọ́rùn àwọn àáfà ẹ̀ haramu ni pé kí n bọ bàtà wọtẹ àwọn kan ní makruh Ibn azu. rahimahullah rahmatan ó nìkan ló dúró níbi orí zọ ìríyà rẹ̀ wípé irú bàtà yẹn nìkan ni wípé toro ó ṣògbéraga ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ bó ṣe òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹnìkankan nú yín ò gbọ́dọ̀ tọ̀ sí omi adágún torí pé tá a bá tọ̀ sínú omi adágún nígbà tí ó ṣàn yóò pòlùtò omi ẹ̀ àti lò fún ìmọ́tótó kò ní kò ní ṣeé ṣe wọ́n láà <laughs> tọ̀ sí bọ̀tá lè tọ̀ síbi kankan dà síbẹ̀ pé ìtọ̀kátọ̀sí wọn ni ó ní ìlà wà fún ṣùgbọ́n tá a bá tọ̀ síbi kan tá a dà síbẹ̀ kò sì sọ ara la jùmúùdù sọ ìríyà lélẹ̀ àáfàá ni ó mú mú ìmọ̀ yóò dẹ́mú ṣùgbọ́n kí ni ó gbé ilé e ìgbàgì torí pé àwọn máa ń dúró lórí zọ́ìrì pé bọ́rọ̀ bá ṣe wá ni ìtọ̀ ló ní àmọ́tọ̀ síbẹ̀ bá a bá dà síbẹ̀ kì í ṣe kí ni ìlà ìpè ká má tọ̀ síbẹ̀ ṣébi ìlà rẹ̀ ni wípé káwọn bá pòlùtù omi ṣé èyí tá a bá dà sínú pọ́tì tàbí inú kwangolo tá a bá yí sínú rẹ̀ ṣé kò pòlùtù omi <laughs> so ó takú sórí ìzọ ìríyà rẹ̀ yìí pé bàtà tí wọ́n ń túmọ̀ ní sọ̀bíyà sọ̀bíyà tún irú bàtà yẹn nìkan náà ní tí èyí bá ti ṣe bàtà yẹn lèèyàn bọ̀ wípé ẹni bàtà lèèyàn lè bọ̀wọ́ tẹ́ pé bàtà yẹn kéèyàn bọ̀ ọ̀tẹ́ haramu nítorí pé ó ṣògbéraga àǹfààní á o tún ti gbé kínní rẹ̀ dé wọ́n ara pàtì fún ló fi jẹ́ pé imam sunna rahimahullah rahmatu wa imam Muhammadu bin ambal tí wọ́n bá wọ ọ̀tẹ́ ìmà bọ̀ bàtà ni a fi ọ̀rọ̀ imam eh, ahmed ahmed bin ambal yẹn a fi ṣe kínní a fi tú hadithi yìí tó gbà torí pé kínní ẹ̀gbà wáhùn àwọn tí wọ́n gbà wá wọ́n ṣàlàyé tí wọ́n gbà wá yékéyéké ju ẹni tó kàn kà lọ. ni àfáàfin sọ wípé wa khudh min ar-ra'i ma yufassiru laka al-hadith mú nínú ọ̀rọ̀ àwọn ẹni tó ti kọjá lọ àwọn ẹni rèé n tí ó tú hadith fún ọ tó ń túmọ̀ sí pé kí ni kí ló tẹ̀lé gángangán hadith ló tẹ̀lé ó ní tí ó farati kọ́lá imaamu shafi rahimahullah rahmatu wasa imaamu shafi rahimahullah rahmatu wasa a sọ pé kullu mas'alatin takallamtu fiha bi khilafi sunna gbogbo mas'ala tó bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí mo bá sọ̀rọ̀ lé lórí tó wá yapa sínú sí sunna fa ana raji'u anha mo dẹ̀yìn mo dẹ̀yìn èyí ò ní wípé mo yọwọ́ ń bẹ̀ fi hayati wa mamati lójú ayé mi àti lẹ́yìn mi èyí ò ní wípé tí mo bá sọ nǹkan kan lórí nǹkan kan tí mo sọ yẹn ẹnì ẹ wá rí hadith àti sunna ńlá muhammad sallallahu alayhi wa sallam tó yapa sí mo sọ yìí èmi kí mo sọ ma mo kó jẹ àwọn ẹni rẹ mo kó jẹ torí sunna ni a tẹ̀lé kì í sọ̀rọ̀ tèmi pé yálà lójú ayé mi ni o tàbí lẹ́yìn ikú mi ni o mo ti sọ àsọ́ọ́lẹ̀ yìí nìyẹn. naam wan rabi ibn Sulaiman qala rabi ibn Sulaiman ọsọ báyìí wípé rawa shafi'i yawman hadith imaamu shafi'i ó mú hadith wájọ kan ó mú wa mú wa pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ báyìí. faqala lahu rajulun ẹnìkan nínú àwọn tó wà níbi tí imaamu shafi'i ti sọ̀rọ̀ yìí wá ń sọ yìí pé atakhudhu bi hadha ya aba abdallah ṣé n tó jìṣẹ́ náà sàlám sọ yìí ṣé ò ní ká tẹ̀lé ọ̀rọ̀ yẹn ya imaamu shafi'i lẹ́nu kí ló wá sọ faqala mata rawaitu ani rasulillahi sallallahu alayhi wa sallam hadithan sahihan falam akhudh bihi fa ushidukum anna akli qad dhahaba gbogbo ìgbà tí mo bá mú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá tọ́dẹ̀ jẹ́ pé hadith ni tó fẹsẹ̀ múlẹ̀ tí mi bá wá tẹ̀lé ẹ bá ń jẹ́rìí mò ń jẹ́rìí mò ń sọ fún yín nìsín mò ń fi ń ṣẹ̀rí nìsín ẹ mọ̀ yí pé ọpọlọ mi ti dàrú nù o mi ti di wèrè nù mo ti ya wèrè ẹni rè ẹ wọ̀rọ̀ wípé ẹni ẹni tó rí rẹ̀ pé kan kò ní rí ìtọ́sọ́nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lẹ̀ lórí ọ̀rọ̀ kọ́ wa sọ wípé rárá o a lè tẹ̀lé yẹn o èyí tá a tẹ̀lé ni tó yapa sí tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ. anahu ọ̀kan nínú àwọn ọmọ imaamu Abu Hanifa kọ́ọ̀lá ọ̀sọ́bá yìí pé kúltùlẹ̀ àbí hanifa mo sọ fún imam abu hanifa ma taqulu fima ahadatha an-nasu min al-kalam fi al-a'rad wal-ajsam kí ni tó rí sọ ìrẹ́ imam abu hanifa sí tí ó tún ti wọ̀lú nísìn nípa báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa záàtì ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ bá ń pọ̀ a lè sọ pé kò sí lọ́tún kò sí lọ́sì kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lókè kò sí nílẹ̀ kí ni àtún fi júwe ní tí ò sí tó báwọn tó túmọ̀ sí pé ọlọ́run ò tiẹ̀ sínú àwọn ọdún tọ́jú ọmọ báwọn táwọn èèyàn máa ń sọ nípa ọba adẹ́dà kí ni ìmáàmù Abu Hanifa sọ ó ní maqalatu alfalsafa ọ̀rọ̀ àwọn filosofa ni tí ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn àsọjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀nà tó ṣe tọ́níyà kì í sọ̀rọ̀. alayka bil athar wa tariqat as-salaf tó o bá fẹ́ wá ọ̀rọ̀ ẹ̀sìn bó o ṣe lùgbésí ayé rẹ tí àgbọ́yé rẹ ò fi ní dàrú kí ló jíṣẹ́ lásà sálàm sọ lówó béèrè bó o làwọn sàábèsè lò ó kí làlàyé wọn lórí rẹ̀ wa iyyaka yẹra fún ṣọ́ra fún kullu muhdathatin gbogbo àwọn àdádálẹ̀ táwọn èèyàn bá wá gbé wá níbi àgbọ́yé ọ̀rọ̀ nínú ẹ̀sìn fa innaha bid'ah torí àdádálẹ̀ ni tí máa mú yàn ṣìnà. qala imam malik bin anas rahimahullah rahmatan wasi'a imam malik rahimahullah rahmatan wasi'a wa sọ yìí pé as-sunnah safinatun súnà o ọkọ̀ ànábì nùhù ni ọkọ̀ ojú omi ànábì nùhù ni man rakibaha naja ẹni tó bá bọ́ sínú ọkọ̀ yìí tí mú un lò yóò kọ́ ayé já kò ní í ṣìnà láyé rẹ̀ gbogbo ìṣesí rẹ̀ àgbọ́yé rẹ̀ ìsọ̀rọ̀ sí ìṣesí àti ròrí rẹ̀ nígbèsí ayé yóò kúrò nínú ewu waman takallafa anha ẹni tó bá yẹra fún un tó sún mẹ́yìn tó lòun ò tẹ̀lé súnà nígbèsí ayé òun ń tòun láti fi ṣe nǹkan ọ̀gọ́rìkọ yóò rì kí ni túmọ̀ rírì yóò ṣìnà kò ní rálẹ̀ jẹ́ náà wọ́n jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ́ wọn yà wáyà bẹ́ẹ̀ wọ́kọ́ọ̀là ọ wá fi kún wípé law kana al tó bá jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tó yapa sọ̀rọ̀ súnà táwọn èèyàn ń forí gbé polemics bó bá yẹ pọ́rọ̀ ni bó bá jẹ́ pé ìmọ̀ ni na latakallama fihi sahabatu wa tabi'un àwọn sàbẹ àtàwọn tabi'un wọn àbá sọ̀rọ̀ nípa rẹ̀ kama takallamu fil ahkam bí wọ́n ṣe sọ̀rọ̀ tó pọ̀ tó kúnná tó rinlẹ̀ lórí àwọn òfin ẹ̀sìn ìwẹ̀ ni ìmọ́tótó ni ìrun kíkí ni zaka ni ààwẹ̀ ni bá ṣe gbéyàwó bá ṣe tajà bá ṣe sìnkú bá ṣe wẹ̀kú gbogbo ohun tí ó rọ̀ mọ́ gbogbo eléyìí àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tàbí'ù wọ́n sọ̀rọ̀ tó kún rẹ́rẹ́ lórí rẹ̀ ṣùgbọ́n gbà tó di ọ̀rọ̀ bí sifaat ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni wọ́n ṣe wọ́n fi lẹ̀ bí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe fi kọ́ ló fi jẹ́ pé ẹnìkan ọba imaamu Malik rahimahullah rahmatan wasi'a ó ní al ìlékè ọlá ọlọ́run ọba lórí àlà aráàṣì rẹ̀ ó ní bò ló ṣe jẹ́ ìmáàmù Malik ó ní al-istiwa màálù bọ́lọ́run ọba lékè ọlá ń tá a mọ̀ ní torí wípé ń bẹnu Qur'an Qur'an ní ọlọ́run ọba lékè ọlá lórí àlà aráàṣì rẹ̀ wọ́n ní ká wá tẹ̀lé ká gbàgbọ́ ó ní ìmánu ni tá a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ ṣe iyèméjì lórí rẹ̀ ó ní ká wá máa ṣèwádìí bó o ní sọ̀rọ̀ gbọ́ ni ó dúró ni ó ní à eléyìí bídíà ni mo dẹ̀ di mọ̀ pé ìwọ wà nínú àwọn ẹni bídíà jáde ń bì kí ló fi ní kọ́ jáde tọ́lá ti di pé àwọn èèyàn ti ń tara bọ tí àwọn ẹni ìsíwájú wọn ò máa wọn ò máa tara bọ̀ báyìí ìṣìnà ń bọ̀ nu ìjìnà sọ́lọ́hún ọba máa bọ̀ látara bẹ́ẹ̀ ìbínú ọlọ́hún ọba máa sọ lórí àwọn yìí lọ́fíjẹ́ pé ìṣọ́ ẹ̀sìn èèyàn ibi tí wọn sọ̀rọ̀ sí wọn náà rà fi máa ń bẹ̀ẹ́ ibi àlàyé tí wọ́n ṣe tẹ̀lé àlàyé náà ni Imam Malik wa tẹ̀síwájú wípé walakinahu batil torí pé sọkúsọ ni ọ̀rọ̀ bòtúlú ni ipe kéèyàn máa tẹ̀bà sí irú nǹkan báyìí yadullu ala al-batil tí ń ìmọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni tí ń jẹ́ atọ́kùn fọ́rọ̀kọ̀rọ̀ látara bẹ́ẹ̀ àwọn wọ̀nyí wọn tara bọ́ọ̀rù wọn ò ní táàmù fọ́rọ̀ kọ̀rọ̀ báwọn bọ́lọ̀hún ọba ṣe fi rán wọn tó fi rán òjíṣẹ́ náà sílám sí wọn wọn gbà bẹ́ẹ̀ mọ́sálẹ̀ òjíṣẹ́ náà sílám ní ọlọ́hún ọba máa ń rẹ́rìn fún ẹ wọ́n máa ń rẹ́rìn ẹrú wọn ò jẹ́ kó jíṣẹ́ náà sílám sọ́dọ̀ wọn ni sí ọlọ́hún ọba wa máa ń rẹ́rìn òjíṣẹ́ lásán sọ́là ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ́ẹ́ a jẹ́ pé àní jákàmùnà láti máa ṣe dáadáa ọba tí ń rẹ́rìn tá a bá ti ń ṣe dáadáa tó ní a ṣe yóò máa dùnnú sùn tá à ń ṣe ìkẹ́ rẹ̀ ò lórí wa ẹ wà gbọ́yé àgbọ́yé tiwọn wọn ò bá gbọ́yé tiwọn dé pé sólẹ́yìn sọlẹ́nu tọ́jẹ́ yí pé àwọn tí virus bá ti kó sínú ọpọlọ kò sí dimension tí ò ní gbà kò sí ni bó ṣe jẹ́ bí ti virus system náà ni tó ti wọnú system báyìí oríṣiríṣi nǹkan ni wọ́n máa gbé jáde tó yẹ pé kò ní bẹ́ẹ̀ náà lè dá tí ìrokúrò tí è sara rẹ̀ tó bá ti yẹn bọ́ sínú ọpọlọ rẹ̀ báyìí yóò sọ̀sọ̀ kú sọ yóò ṣèṣe kú ṣe yóò kò sí wọ́nra wọ́nra ẹ̀rí báyìí kò sí ní ìdúró ẹ̀rọ̀pọ̀ péléyàn ṣùgbọ́n wèrè yẹn jù jùlọ torí wèrè ò ní taklif ló fi jẹ́ pé gbogbo ògbà ẹ̀sìn èèyàn lèèyàn máa kọ́ tún ṣe pàápàá jùlọ àkídà àkídà ìgbàgbọ́ kí ló takò kí ló lè gbìyàn ṣubú kí ni tọ́jẹ́ pé téèyàn bá ṣe gbogbo ohun téèyàn bá ń kí àwẹ̀ bá ń gbà ọkàn fi ń ṣòfò lásán ni kò ní múlẹ̀ látara yí pé kí ni kò yé ṣe yí pé ó dúró lọ́gẹ̀gẹ̀rẹ̀ fẹ́ǹsì mọ́ ó ti kẹsẹ̀ méjèèjì síta nǹkan sì dànù ni pé gbogbo ògbà gbogbo àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabiyina wa alayhi tó jíṣẹ́ tọ́lọ́run ọba bá má ìtọ́lọ́run ọba má kọ́kọ́ tì síwájú pé kí wọ́n ṣe ò ní pé bí wọ́n ṣe dá ọlọ́run ọba mọ́ kí ni wọ́n fi sìn kí ni tí wọ́n gbọ́dọ̀ ṣe ìgbàgbọ́ nínú ọlọ́run ọba yìí tí wọ́n gbọ́dọ̀ gbé sórí nípa ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala min asmahi àwọn òkòtò rẹ̀ wá rẹ̀ sifati àwọn àpèjúwe rẹ̀ àtàwọn gbogbo nǹkan tí èèyàn fi wojú rẹ̀ ọlọ́run ọba ntòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ntò fi kọ́ àwọn sàbẹ̀ gangan nù pé ah litakun awwal ma tad'uhun ilayhi shahadatu Allah ilaha illallah wa inú ni àtàwùkà famurhum bi salat jẹ́ kó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó pe àkíyèsí wọn sí ni wípé jẹ́ kí ìjẹ́rìísí pé kò sí ní tó tó sin àfọlọ́hún ọba nìkan o àti gbogbo ohun tó rọ̀ mọ́ àkídà ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ìmánì bọ́wọ́ láti ṣe ìmánì tí gbogbo torí pé kí ni èèyàn ò lè rí ìdáàbòbò nígbèésí ayé rẹ̀ àfi tí ìmánì rẹ̀ bá yẹn jù. al la yakun illa bil iman tí ìmánu bá yanjú gbogbo wọ́nranwọ̀nran tó ṣe àwọn èèyàn lọ́nà tí wọ́n fi dìdàkudà nínú ròrí nínú ṣesí àti sọ̀rọ̀ sí wọn ọlọ́run kò yan kú nídìí rẹ̀ ọ̀nà èèyàn fi yanjú ó pàtàkì ló fi jẹ́ pé tí èèyàn yanjú tí èèyàn máa yanjú ní gbogbo ìgbà ni kọ́lọ́wọ́n bá kọ́ mọ́ da orí wa rú wà ní ibùdó máa jù ṣe máa jù ṣúùlù ọ̀kan nínú àwọn ọmọkiri Imam Malik sami'tu Malika ó ní mo gbọ́ tí Imam Malik ń sọ báyìí wípé man ibtada'a fil Islam bid'atan ẹni tó bá gbé dáadáa dáálẹ̀ kan nínú ẹ̀sìn Islam yaraha asana tó wọ́n wípé ah tó ń gbé wáyé dẹ̀ dáa o faqad za'ama anna Muhammadan sallallahu alayhi wa sallam khana risalata n tó ń rò ní wípé n tó ń túmọ̀ sí n tó ṣe ní wípé òjíṣẹ́ nasala alasalaam ó ti jàǹbá àmọ́nà lórí tí ọlọ́run ọba fi rán pé kó fún wa. lẹ́nu Allah subhanahu wa ta'ala tọ́rọ́ lọ́run ọba ń sọ wípé al-yawma akmaltu lakum dinakum lónìí o mo ti parí ẹ̀sìn fún yín. fama lam yakun yawma idhin dina ntí iṣẹ́ sìn nígbà wọn lọ́hùn-ún pé ìyẹn lè fi wójú rí ọlọ́run ọba fàlàyé kó lè rí ọmọ dìínà kò lè wá dédé di ẹ̀sìn lẹ́ni o. kọ́lá imaamu ahmed bin hanbal rahimahullah rahmatu wasi imaamu sunna imaamu sunna imaamu ahmed bin hanbal rahimahullah rahmatu wasi ọsọ báyìí wípé usulu sunna indana òpó sunna téèyàn fi ṣìnà tó yẹ pé tíyẹn bá ti dì mú yóò máa wà lójú ọ̀nà gbogbo ìgbà ó ní kí ni àtàmàsákú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam ntí àwọn sàábé àgbọ́yé wọn ìròrí wọn ìṣesí wọn lórí gbogbo issues yẹn dì mọ́ wal iqtidahu bihi ìwà máa tẹ̀lé wa tarkul bid'ah kéèyàn dá nǹkan kan lẹ̀ tó yapa sí bí wọ́n ṣe lò bí wọ́n ṣe gbọ́ yéè kéèyàn gbé jùlẹ̀ tóró ní bídà wa bídà fàyè dọ̀làlà gbogbo ntọ́ba ti jẹ́ bídà ìṣìnà ni kọ́lọ́n má jẹ́ kí a bá wọn ṣìnà naam inshallah al-karim lórí eléyìí ni a ti dúró láti gba àwọn béèrè inshallah al-karim ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a try láti parí àwọn àsọ́lẹ̀ àwọn ẹni rẹ̀ láti fi jẹ́ ìtọ́kasí dáadáa fún wa uh, ìtọ̀nà dáadáa tí ó fi jẹ́ wípé pẹ̀lú rẹ̀ ọkàn ó balẹ̀ ọkàn ẹnìkọ̀ọ̀kan balẹ̀ tó bá ti fẹ́ ṣe nǹkan wípé o n tó ń fẹ́ ṣe yìí n tó pàtàkì pé kó wọn kọ́kọ́ ṣèwádìí rẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tó bá ti mọ̀ pé òfin ọlọ́run ọba lórí rẹ̀ bó o lò jíṣẹ́ sallallahu alaihi wasallam bó o lò ṣiṣẹ́ àwọn ẹni rí tí wọ́n ti kọjá lọ kí n làgbọ́yé wọn lórí rẹ̀ torí lẹ́yìn nìkan lẹ́yìn fi ṣìnà lẹ́yìn ó fi bọ́ nínú àwọn àdádálẹ̀ gbogbo ìgbà kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó má ṣìnà kó jẹ́ lójú ọ̀nà tó fẹ́ràn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo ìgbà kó fi pọ́n wa lé láyé ń bí nínú sàárè àti ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọmọ ya wa abu khadija abdulaziz ìdánwò lẹ́ni ó ń ṣèdánwò ni ó fi jẹ́ kọ́ wa kọ́lọ́n bá kó fi rọ́ lọ́rùn kó jẹ́ kí ó pass. ìbéèrè mi dá lórí ìgbà tí délé balẹ̀ nǹkan yẹn ẹ sọ̀rọ̀ nípa gbàtẹ́ ẹ sọ̀rọ̀ nípa kaaba wípé anabisa islam ní on three occasions, ní tí bá gbọ́ dáadáa pé event um, incident máa wá tí ọmọ awó kaaba so the previous two ni get it that's one then two ni èèyàn ṣàlùwàlà tó ń sin ó fẹ́ kírun so ọmọ ẹ̀ ó wá lọ toilet so èèyàn need láti clean fún ṣé àlùwàlá yẹn ṣì valid or not. alhamdulillah n tó bàlùwàlá jẹ́ ó ní n tó jáde ní ọ̀nà méjèèjì yẹn iwájú àtẹ̀yìn yálà fọkùnrin tàbóbìnrin tàbí ẹ̀jẹ̀ ìbímọ tàbí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù yàtọ̀ sílẹ̀ kò sí ti ó bá lọ àjẹ́ mọ́ èyí tí ó wà nìyẹn so ẹni tí ó lálùwàlà ó ń bọ̀ lójú ọ̀nà sí masjid ó wá tẹ ìgbẹ́ mọ́lẹ̀ tí ó ṣe náà ni wípé yóò fọ ìgbẹ́ yẹn yóò fọ ìgbẹ́ yẹn ẹ̀gbin tó tẹ̀ mọ́lẹ̀ yóò fọ nù rẹ̀ wà ẹni tí ọmọ ẹ̀ yàgbẹ́ ah, tàbó tọ̀ ó ní àlùwàlà ó wá gbé ọmọ yìí ó lọ ó lọ clean fún ah, àlùwàlà rẹ̀ ṣùgbọ́n kò sí tó ṣe àlùwàlà rẹ̀ lópin ìgbà tí kìí ṣe wípé òun gan lọ yàgbẹ́ tàbó lọ tọ̀ tàbó só gbogbo àwọn ọdún kaba ah, so àlùwàlà ṣe wà kò sí tó ṣe àlùwàlà rẹ̀ nípa ti àwọn history tó ṣẹlẹ̀ inshallah next halkọ. Amu mú àwọn àríwáyàtì yẹn wá bí bí wọ́n ṣe wá sọ́dọ̀ tẹ̀ á fi mọ̀ tá ọgọ́rọ̀ àwọn yẹn tá a bá gbọ́ pé wọ́n ní à wọ́n ń bọ̀ wá wó káàbá ń gbò báyà ó máa ń débi pé ẹlòmíì gan sọ pé hadith yẹn ò fẹsẹ̀ múlẹ̀ wàláhì ó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ débi pé jíṣẹ́ náà sàrà sálàm ni mò ń wò lọ́ọ̀kan olúwa rẹ̀ ó kúrú aláwọ̀ dúdú ni orí rẹ̀ tóbi mórí tó ń fa òkúta kàábà yọ lọ́kọ̀ọ̀kan sọ bẹ́ẹ̀ gbogbo yóò ṣe ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàlám sàlàyé rẹ̀ tí ó tí ó rújú. nínú àwọn àmì ìparun ayé ni nígbà tó bá yá kí ọlọ́run ọba kọ́mọ́tà aṣọ ayé máa ní wà fún ọ náà. sàwọn àlùkò rọ̀mùtúlà. àlùkò sàlám. ìbéèrè mi nípa àwọn jama amadiya. amadiya. náà wọ́n ṣe mùsùlùmí. ṣẹlẹ̀ pé náà ṣẹlẹ̀ pé ní àdúgbò wa a ní ọmọ ìyá tó jẹ́ pé ó ń pèpè pẹ̀lú ẹ̀rì. Hmm. pẹ̀lú ń tóró pẹ́rì. pẹ̀lú ẹ̀rì ẹ̀rì tó pẹ̀lú ń tóró pẹ́rì. so ó wá ń lọ pèpè níbì kan. ọ̀hún ó lọ ṣe wáàsí níbì kan. wọ́n wá béèrè béèrè lórí amadiya pàtó ń béèrè tán ó dáhùn béèrè pé wọ́n ń ṣe mùsùlùmí. jazakallahu khair láti bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè bẹ̀rẹ̀ sí ní wá lóríṣiríṣi lórí fóònù àwọn harassment yàrá díẹ̀ ó wá lọ ṣèwé lé wọn lórí. náà jésù àlọ́ ọ̀kẹ́. gbàtíwé yẹn jáde wọn lọ́ǹchì wé gbàtíwé ti jáde báyìí wàhálà bẹ̀rẹ̀ nílùú wọn láti lọ sọ́dọ̀ ọba ìlú láti lọ dẹ́sùn fún. láti lọ jẹ́ kí ni. wọ́n lọ sọ́dọ̀ ọba ìlú. náà ọba tó jẹ́ ọba ìlú peter awa yẹn. náà wọ́n lọ dẹ́sùn fún wa amadi alọ rúpọ̀ mọ́ ọba pé. wọ́n lọ sí kí ni. wọ́n lọ ìfẹjọ́ sùn ọba. ok naam. pé tọ mm. àwọn boko haram ti wọ̀ lo fẹ́ dà lóru mọ́ ọba lórí ọba pè àfà àwa náà kóra wa jọ àlọ́sáàfin bàtà dáàfin àwọn amadíà ò tètè dé ọpẹ ọba ti fẹ́ parí ọ̀rọ̀ pẹ̀lú wa ṣáà kí àwọn amadíà ṣe wà kóra wọn dé káwé káfọ̀ ìbéèrè àkọ́kọ́ tí ọba máa béèrè ó ti kọ́ béèrè káwọn amadíà lọ́wọ́ bọ́dà tó kọ̀wé ni pé ṣàmàdí àní broda tó kọ̀wé broda lóhùn òkè ṣe àmàdí kí ló dé tí wọlé wàá kọ̀rọ̀ nípa àwọn tó mọ̀ pé òun ṣara wọn ṣùgbọ́n ṣáà gbogbo ẹ̀ lọ ṣá ọba lo ọgbọ́n oko. kì í sọgbọ́n ó lè te. ó lè te ah. kò dá àfa lẹ́bi kò dá amadé àlẹ́bi kò dá amadé àlẹ́bi ṣe òun òkú mọ̀ kan. bẹ́ẹ̀ni so nítorí pé kò mọ̀ kan òun kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ láti yanjú ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì. so but èrò àwọn amadíyà ni pé kí àfa òkófin lulẹ̀ kan lè kó lù màṣá ọlọ́run kádàrà pé ọba ọ kádàrà ẹ̀rùrí ẹ̀rù gbàbẹ lọ. ó wá bọ́dà tá à ń sọ yìí ó jẹ́ nìkan tó yẹ pé ó tún ní ó ń kọ́ ọmọ ní iléèwé òun so òun ló sì fi ètò pé ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ Islam òun náà gbélé lọ ní skul pé kó máa kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn níbi ẹ̀kọ́ tó fẹ́ kọ́ àwọn ọmọ skul ó ń kọ́ lórí pé àwọn òjíṣẹ́ nínú Islam àti pé kí ni ojúṣe wọn bí tó ń sọ̀rọ̀ ló tún mú ọ̀rọ̀ amadíà wọlé bẹ̀. jazakallah khair. náà ọmọ amadíà wà nù àwọn tó ń kọ́. àwa gbé lọlé. àwa gbé ọ̀rọ̀ lọlé. pàtó dijọ́ kejì bàbá ọmọ amadíà tó wà nù akẹ́kọ̀ọ́ ó wà wà fẹjọ́ sùn principal. báyìí báyìí báyìí ọ̀rọ̀ yẹn ṣáà ń lọ débi pé. principal ṣe mùsùlùmí ni. màá kú àmúṣọ ń ṣe mùsùlùmí. principal ń ṣe mùsùlùmí. principal pé brother pé ah báwo ló jẹ báwo ló jẹ ẹ̀kọ́ tó ń kọ́ wọn lára ẹ̀kọ́ tó ń gbọ́dọ̀ kọ́ wọn ó gbọ́dọ̀ ṣàlàyé fáwọn ọmọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ wọn ṣáà ń dún màrú màrú ṣá ìbéèrè mi ní ṣókí ni pé kí ni nǹkan tí torí brother dúró láti ṣe debate pẹ̀lú àwọn amadíà ó dúró pé ẹni pé òun sì rẹ́dì pé ibi tó ń bí nje tó máa tọrọ àti òun ò padà. náà ìsìn ibi tọrọ dé sí ni pé àmàdí à ń òmùrù káàkiri lórí lórí pé broda ìṣe àwọn sáfẹ́ àwọn fẹ́ múnà àti pé kó sá máa sí lù tó tó wà. iná a gbogbo pátólúkálukú bá ní láti ran súnà lọ́wọ́ àtòdodo kẹ́nìbọ̀dì ọ̀sà lójú ọ̀nà tí súnà gbà láàyè. torí nǹkan tí àwa ń lérò ni pé ká ráìtì àwọn àmàdíyà pé a fẹ́ ká ṣe debate pẹ̀lú wọn. na wọn ò ní ṣe debate. na wọn ò ní ṣe debate wọn sàn. wọn ò ní ṣe debate wọn sàn naam ìbéèrè ẹ̀kejì ni pé ipa wo ni àwọn kọmitì tó máa ń yànnú àwọn mọ́ṣáláṣí yẹn kí lójúṣe wọn nínú mọ́ṣáláṣí gan ojúṣe wọn náà ni pé kí wọ́n dúró ní ààyè wọn bẹ́ẹ̀ kọmitì eh, ah, mọ́ṣáláṣí ìsáni kọmitì ó ní kọ́mítì náà àwọn tí wọ́n mójútó bí gbòǹgbòǹ ó sì dáfẹ́rẹ́ tí wọ́n ṣe kínní kankan kí wọ́n á máa sọ̀rọ̀ nùsùs ọ pọ́síbù tí wọ́n bá kà á tí wọ́n bá lọ gbọ́ yé wọ́n fi tó gbogbo wa létí ká jíròrò lórí rẹ̀ èyí tó bá jẹ́ pé bóyá àgbé bó ṣe yẹ ni wàláì a kò jẹ mo tún fọlọ́wọ́n bá bó ra pé wàláì a kò jẹ ṣùgbọ́n èyí tó bá yẹ pé òun lọ̀nà kan wá sọ pé ká kò jẹ́ kí nǹkan ó lè bá a smooth á sọ pé kẹ́nu wọn wọ̀ ń gbẹ̀ torí tí wọ́n ń sọ ni wípé ká ká fọwọ́ bo ẹni tí ń ṣe dáwà pẹ̀lú kìtàbà sunna agbẹnusọ fún ọlọ́run ọba àtòjíṣẹ́ sallallahu alaihi wasallam tó bá ní kókó jẹ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n bá wí ọlọ́run wọn dẹ̀ sọ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀. gbogbo ìgbà so ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ń bá ń pèpè Allah báyìí òjíṣẹ́ náà ń sọ báyìí kò gbọ́dọ̀ ṣe fẹ́ nú olùpèpè ó ṣe fẹ́ nú gbọ́yé dáadáa mọ àlàyé tí ó ṣe gbọ́dọ̀ gbé kalẹ̀ ní gbígbé kalẹ̀ tó jẹ́ pé báwọn ẹni ìṣíwájú gbé kalẹ̀ tí òfin ní di wípé ó dàbí ìgbà dáwà yìí ṣe ń tọ́ yẹ ó yá ẹ jẹ́ kí n nu lágbájá lókèlè ọ̀rọ̀ kórìíre ó lè bá a hó lára a máa bẹ lọ́hùn fún gbogbo ẹni tó ń gbọ́ wa ni pé kọ́lọ́n jẹ́ wọn ó lè gbọ́rọ̀ yìí kí gbogbo wa lè fi rí ṣe látara ìpèpè láyé ń bí àti ní gbangbajọ́ gbèǹdé kíámà ntí èèyàn ọmọ ìṣe ló fi jẹ́ pé odindi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe nǹkan kan tó yapa sí ntí ó kọ́ wọn látara bí ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn níbi ìgbàgbé tàbí nǹkan kan wọ́n pè àkíyèsí rẹ̀ sí. òun gan ṣe ó pèpè ní wípé kí wọ́n pe àkíyèsí òun sí mọ́sálà wọ́n fẹ́ kírun ọwọ́ arántí pé òun ò tí ì wẹ̀wẹ̀ jẹ́nàbà ọ̀sáré lọ ṣe ó padà wá wọ́n pa àríyìn wọn ni ya Rasulullah kí ló ṣẹlẹ̀ ó ní mo gbàgbé ni pé mi ti wọ̀ jẹ́nàbà ó ní mo lọ wẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni mí èmi náà máa gbàgbé nítorí náà tí mo bá gbàgbé ẹ rán mi létí o. Ubay ibn Ka'b radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi tó ti há sórí